Hmm, ṣebí yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ tá a bá rírin làárọ̀ lá ọjọ́ tá a bá rí fàn làárí yìí tẹ́ bá ti rí èmi ọmọ yìí ọláyímíkà babs àtàbàtúbú the great abẹ́rẹ́ orin officially bàbá àbẹ̀jọ ọmọ bàbá fọgà nílùú ìjẹ̀ṣà kẹrọwó kẹrọmọ kẹrọlá kẹrà èkó baálé ọ̀rọ̀ gbogbo ojú tó wá rí mi lónìí tẹ́ rí mi wò lónìí ìbànújẹ́ ò mà ní wọnú lẹ́yìn gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan ọláyímíkà babs orúkọ mi àtàbàtúbú the great abẹ́rẹ́ orin ṣí dáadáa mo bá yín ẹ máa kú bójú ọjọ́ ṣe rí lápò ọ̀dọ̀ tiyín ẹ wo Kájọsọ lẹ́tọ̀ eléyìí o ètò Kájọsọ lórí ètò yìí fún àyè tẹ́ ẹ ti mọ̀ ẹ ti mọ̀ bó ṣe máa ń jẹ́ àwọn àlejò mi lọ́lọ́kan òjò kan àwọn amúlùdùn tàbí ó ní nǹkan kan pàtàkì tó ń ṣe láwùjọ tí aráyé lè kọ́ ọgbọ́n kan tàbí mú ìmọ̀ kan lára àwọn tí mò ń bá tò tí mò ń gbà lálejò lórí ètò yìí gangan nìyẹn abala oríṣiríṣi ló wà lórí ètò yìí abala àgbàlejò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìbéèrè àti ìdáhùn àṣà àti ṣe àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tájọ máa pẹ̀ kẹ́lù ẹ ṣáàjòkó lé nǹkan kan tàbí kẹ wá máa wá bíi chinchin kẹ máa fi lanu <laughs> nítorí pé ení ayayayaya ó máa adùn àní gbọgbọn mo ṣe bọ́ọ̀nà yẹ kí n lọ jó pẹ̀lú àlejò mo máa má àlejò wọlé màá mú àlejò wọlé kájọ sọ lẹ́tọ̀ yìí ń tẹ̀síwájú mọ́ bọ̀. kájọ sọ lẹ́tọ̀ yìí o ètò ni kájọ sọ táwa lẹni tí mo gbà lálejò lónìí gangan lẹ́nì lẹ́nì lórí kájọ sọ tọ̀ ni. ìránṣẹ́ ọlọ́run alààyè ògbóǹtagì olórin àwọn ilé ń fún fèrè kì í ṣe títáyé nìkan ń fún wọ́n ń fún tí ó ń mi ìdè àánú ká fún fèrè kí ó mi ọwọ́ ọlọ́run kẹ́dẹ̀ máa rí raw physical ìyanu àwọn lónìí ebi <laughs> fún wọn ní apostle olúwa ṣẹ́gun olúwa yọmí. <laughs> mr ṣẹ́gun olúwa yọmí. èmi pè wọ́n ní apostle ẹ ẹ ẹ ẹ jẹ́ n kọ́kọ́ ẹ jẹ́ n kọ́kọ́ fìlì yín náà ẹ jẹ́ n fìlì yín ẹ jẹ́ n fìlì yín ẹ jẹ́ n fìlì yín. apostol ṣẹ́gun olúwayọ̀mí. ṣẹ́gun olúwayọ̀mí. èmi fi apostol sí torí pé ẹ̀bùn pọ̀ ẹ̀bùn pọ̀ hmm, ṣẹ́rí ntẹ́ ẹ ṣe nínú praise of prophet yẹn. bẹ́ẹ̀ni sá. <laughs> Ah, ìran yìí ò lè jẹ tán ìran tí ń bọ̀ ò lè jẹ tán ìran tó tún bọ̀ tó tún bọ̀ tó tún bọ̀ tó tún bọ̀ ò lè jẹ tán. iléeṣẹ́ Orísun tẹlifíṣàn gan-an wọ́n kọ́ gbòòsùn bàdàsángádà fún ọ̀gá iléeṣẹ́ olóòtú àgbà bàbá wa ah, Kwame Ah, àbá nìyẹn o ẹ ò ní wálẹ̀ lórúkọ Jésù. ṣé wọ́n níbi tí ó wù mí ká kọ́kọ́ jọ gbé kinní ìwọ náà. ok. ẹnìkan wá bí lórí ètò ibi táwọn jókòó sí náà rè à ń bèrè nípa bá a ṣe sọ orin ẹ̀mí di lásìkò tá a wà yìí ó láriwo ti pọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tọ́pìkì tá a tírì ti ń jọ yẹn ṣùgbọ́n ní ìsìn ṣé lóòótọ́ ni ariwo pọ̀ ju ọ̀rọ̀ lọ. ariwo pọ̀ ju ariwo dáadáa ariwo ti pọ̀ ju ó pọ̀ ju ariwo ti pọ̀ jù reason ni pé àwọn èèyàn ò wá ọlọ́run mọ́ ohun tán máa jẹ wá wọ́n dẹ̀ mọ̀ pé àwọn èèyàn wá ọlọ́run mọ́ ohun tán máa jẹ náà wá wọ́n dẹ̀ mọ̀ pé tán bá wá ọlọ́run ohun tán máa jẹ wà láyìíká wọn tó bá wá ọlọ́run. ohun tó máa jẹ́ wà láyìíká wọn. kí ni tẹ́ rí tẹ́bi rò pé àwọn èèyàn wá ọlọ́run àti pé kí ni kí ni bọ́ọ̀lù ẹ ṣe define aró tẹ̀ tó pọ̀ yẹn. iṣẹ́ sátánì náà ni distraction ni bẹ́ẹ̀ ni distraction ni for example now òun wá nǹkan kan pé dandandan òun láti rí i ó dẹ̀ mọ̀ pé tó bá lo ọgbọ́n ènìyàn wàá rí kinní yìí níbí bẹ́ẹ̀ tó bá lo agbára ọlọ́run ọlọ́run á gbé kinní yẹn wá bá ẹ láì má dààmú wá sin olúwa nínú ẹwà ìwà mímọ́ you will seek God tó bá wá ọlọ́run ọlọ́run á mú nǹkan bíbélì ni ó ní seek ye first the kingdom of God and his righteousness every other thing shall be added àwọn kan tó yẹ kó jẹ́ other thing yẹn tó yẹ ká máa no kò yẹ kò yẹ ká lé òun rárá rárá ó yẹ kó jẹ́ àfikún ni added value ni òun la wá ń lé káàkiri ọlọ́run alààyè tó yẹ ká máa wá káàkiri a wá fìyẹn lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn olórin nìyẹn the place of retreat ò sí mọ́ ẹlòmíà kan jókòó akọ compose orin ó mọ̀ mí sí tó fi compose orin yẹn kó ti lálùjọ onú kó dún dáadáa káwọn èèyàn lè jó sí no wá ojú ọlọ́run olúwa kí ló ń fẹ́ fún mi ní àsìkò yìí kí ló fẹ́ kí n fún àwọn èèyàn fún àsìkò yìí ọlọ́run á dẹ̀ fún ẹ lónìí eye báyìí ni kò ṣe kọ báyìí ni kò ṣe kọ báyìí ni kò ṣe kọ báyìí ni kò ṣe kọ oníwàá ṣe rí pé tó bá kọrin mí gbà mí gan wàá kàn gbà mí gan bá lọ ṣọ́ọ̀ṣì mi lọ́wọ́ sí gan bá kàn wọ́n kàn máa kọrin mí kò jẹ́ ní múùfù mi imagine tí ò bá múùfù mi ọmọ èèyàn how much more ọlọ́run tó jókòó lórí ìtẹ́ nísìn ni pé ariwo ti pọ̀ ju àwọn èèyàn wá ọlọ́run mọ́. ẹ okay. Um, nípa performance because ẹni ẹbi tẹ́ni ẹ jókòó sí náà pé ariwo pọ̀ ṣé ariwo láwọn ọgbà kan <clears throat> ẹni tá a mọ ká máa sọ̀rọ̀ tẹ̀lé ìlú mọ́ àmọ́ mọ́ bàbá wa nǹkan ayéfẹ́lẹ́ tí bùdá yá ti máa ń ṣe báyìí gbogbo alamọ̀ tí ṣẹ́gun wonderful ṣe ń sìn now ní ìsìn because ó yẹ ká define ariwo yẹn pé èèyàn kàn kọrin tí ò ní ìmísí ó lè dàbí ariwo létí èèyàn ìyẹn ìkíní èkejì ni wípé kí ariwo wá di àṣà tó tún wá common thing like tẹ́lẹ̀ bí pé wọ́n sọ̀rọ̀ tẹ̀lé orin ó kọ̀mọ̀ láàrin àwọn orin fújì dáadáa tá a mọ̀ wọ́n mọ́tọ́ pé that's their own symbol ẹ ti understand now bọ̀dá yín ká mú wọ gospel juju ó wà accepted wọ́n gbà torí pé wọ́n ṣe in a decent way ṣùgbọ́n ní ìsìn nǹkan tí wọ́n á ṣèyàn kan ní pariwo mọ́ bí kan pẹ́rún ká ní pé mo dúpẹ́ mo rí ẹ jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀ wẹ́wẹ́ wẹ́wẹ́ lọ́hùn ọmọdé jẹ́jẹ́ jẹ́jẹ́ kí wọ́n ní wọ́n jọ ọmọdé mẹ́wẹ́ wà rí ìsì. <laughs> ṣé ariwo yẹn ni ẹ ń sọ ni àbí ti ariwo àìwá ojú ọlọ́run láti gba ẹ̀mí sí. ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí ni ọlọ́run ní fún ẹ yípo nǹkan orin lásán náà torí pé mr a ti ń ṣe eléyìí jẹ́ kémi náà ṣe mr a ń ṣe ó dẹ̀ ń jẹ fún jẹ́ kémi náà ṣe ṣọlọ́run ló sọ fún ẹ pé kó lọ ṣe é ṣé ìtọ́ni ni. ṣé ìtọ́ni ni òun ló pọ̀ jù at the end of the day máa wá ń di ariwo ló ti àwọn tá à ń gbọ́. Hmm, pé kò ṣàdédé dariwo. bẹ́ẹ̀ ni ṣé ọlọ́run ló rán ẹ ní nǹkan tó ń ṣe yẹn ni for example gege davido lamọ tó máa ń sọ all of a sudden tẹ bá dé most churches nísìnyí jẹ́ kán mọ̀ kíní kan ah kíní kan wàá rí ìsì wàá rí ṣé torí pé ẹni báyìí ti ń ṣe oúnjẹ fún ṣé nǹkan tọ́lọ́run rán ẹ kó lọ ṣe nìyẹn hmm. ṣé àfihàn ẹ so ariwo tó pọ̀ yẹn àyàbá ti pọ̀ jù wọ́n ti fi nǹkan tí ọlọ́run pè wọ́n sí kalẹ̀ mm. torí pé mr a ń ṣe eléyìí jẹ́ kémi mr b náà jẹ́ jẹ́ kí n try ẹ̀ lè jẹ́ fẹ́mi náà before you know it mr c ń ṣe mr d ń ṣe ó ti wá di. kí ni ká wá ṣe sí tó yẹ pé ayé ti yí padà ó ti yí dande o and if care is not taken àpọ̀lọpọ̀ àwọn adarí ìjọ míì náà ah, ẹ má jẹ́ kémi sọ wípé wọ́n encourage ẹ̀. àwọn tó dá wàhálà kalẹ̀ jù nìyẹn nítorí pé tí a bá ṣe nǹkan lọ́nà tí ò tọ́ tó yẹ mo ti lọ church kan rí tán pè mí gbà kan gẹ́gẹ́ bí olórin mo i was three minutes late and i collected two hundred k three minutes late church yẹn wà sọ lómi fẹ́ dárúkọ church yẹn bàbá yẹn wà discipline débi pé bàbá mi náà jẹ́ o bàbá yẹn Àtàbàtúbú ah, traffic wà lóòótọ́ but um, mo ní mínísítà mi báyìí o mi ì mọ nǹkan tí mi ò sọ mi ì mínísítà mo dẹ̀ dúró tí sì ti parí bàbá bá mi ṣeré normal wọ́n tún fún mi balance mi ẹ mọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn discipline irú bàbá yẹn wọ́n wá ló wá pariwo kan lórí ọ̀tá wọn wọ́n á lé ẹ bọ́lẹ̀ ni o bàbá máa lé ẹ bọ́lẹ̀. ṣé ìwé. ṣó ọ̀rọ̀ mi ti yé yín so kí wàá lójú ìwòye yín pé kílẹ̀ rò pé a lè fi dẹ́kun nǹkan yìí tí kò fi ní bàjẹ́ jù báyìí lọ. ẹ ṣé wọn pé àwọn ẹ mẹ́nu bà àwọn ìránṣẹ́ Ọlọ́run kankan wọ́n wà lára àwọn tó dá gbogbo wàhálà ìkàlẹ̀ because kó tó di pé ìránṣẹ́ ọlọ́run pé èèyàn kó wá kọrin ní church ẹ̀ wọ́n ti kọ́kọ́ lọ wo instagram page ẹ̀ náà wọ́n ti kọ́kọ́ lọ wo facebook page ẹ̀ náà wọ́n ti wo youtube ẹ̀ náà ṣó lérò afẹ́ káwọn èrò ẹ̀ wá sọ́dọ̀ wa wọ́n ò sọ nípa ìmísí ọlọ́run nínú ayé ẹni yẹn ṣé ẹni yìí ṣé ó mọ ọlọ́run ṣé ọlọ́run ń bá a gbé ṣé ọlọ́run ń bá a sọ̀rọ̀ ó ní ẹ ẹni yìí ní five hundred thousand followers ó ní one million followers ó ní kíníkan followers ẹ jẹ́ àpè àwọn èèyàn tó ń fọ́lù ẹ̀ wọ́n á tẹ̀lé wa no it's beyond that bírú èmi nísìnyí gbogbo church kan ni mo máa ń lọ o i don't honour churches tó o bá pè mí tí bá kọ́ lọ béèrè lọ́wọ́ ọlọ́run àlàyé ṣé kí n lọ má lọ mi ò lọ nìyẹn kó fẹ́ fún mi ní ten million mi ò lọ nìyẹn because ebi ò pa mí mi ò dẹ̀ yó so mo wà ok bí mo ṣe wà so gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ó bẹ̀rẹ̀ láti orí àwọn ìránṣẹ́ ọlọ́run wọn ò wá àwọn tó ní ìmísí gan náà mọ́ àwọn tó lérò lórí social media náà wá so àwọn tó dẹ̀ lérò yẹn wọ́n á pariwo tí wọ́n fẹ́ náà wọ́n pariwo tó ń fẹ́ náà. àwọn tó wá níná inú wọn wá dàbí aláìmọ̀ ṣe. ẹ ti gbà tán. kàbèsè ọlọ́run ọ̀rọ̀ rẹ o. Ah! ìdí rẹ mo pè kan lẹ́nijọ́ mẹ́ta yìí lọ́wọ́ ìbàdàn mo ní ah, ẹ tí ìpè lágbájá ń ṣọ́ọ̀ṣì wọn wọn ní kódà ẹ̀yin gan ẹ̀rí méjì mẹ́ta kan láti fẹ́ pè é ó ní ṣùgbọ́n wọ́n ní kí ni ṣùgbọ́n ó ní ẹ ní online presence ó ní ṣùgbọ́n wọ́n á farabalẹ̀ mo wá lọ ọ̀bàdàn mo wá gbọ́ ṣùgbọ́n tí mi ò gbọ́ lórí fóònù mo wá gbọ́ mi ṣé ṣùgbọ́n bẹ̀rẹ̀ tó bá gbé torí ṣùgbọ́n ẹ̀ ni ẹ yẹ kí n wà lẹ́kọ̀ọ́ mi kí ẹ yẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí hmm, ọ̀rọ̀ máa bọ́ ń bí lónìí ọ̀rọ̀ á bọ́ ariwo nínú ọ̀rọ̀ orin ẹ̀mí pàápàá láwọn ilé ìjọsìn wa káàkiri ó ti fẹ́ borí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wàá fẹ́ wà lábẹ́ ariwo ewu ló yẹ kó wà lókè ara wọn ọ̀rọ̀ ló yẹ kó borí ariwo kó tiẹ̀ mọ́ sariwo rárá kọ́rọ̀ ọmọ jáde kí mi sí o máa wà ṣùgbọ́n ọlọ́wọ́ bá kó bá ṣe àtúnṣe káwọn náà dẹ̀ yí ara wa wò pàápàá jùlọ àwọn tá a jẹ́ olùdarí ìjọ ilé ìjọsìn lọ́kọ̀ ọjọ́ kan kájọ sọ lètò eléyìí àjọ ń sọ báyìí a máa mọ àlejò wa dáadáa jẹ́ ká lọ jó tábà lọ tábà padà dé àmọ́ tó kò tó ń fẹ́ gbogbo kájọ sọ ń bọ̀ ètò kájọ sọ sí ń tẹ̀síwájú pẹ̀lú Ọláyẹmí Kábàámù Àtàbàtúbú the great ẹni tí mo gbà àwọn ò gbà wọ́n ní Mr. Ayọ̀mí ò gbà Ṣẹ́gun Ṣẹ́gun Olúwayọ̀mí ẹ̀bùn pọ̀ ìmísí ga ó pọ̀ gara gan àgí ah, ah, ṣẹlẹ̀ bọ̀. Ọlọ́run ló lọ pẹ́ olódògo ẹ sà. ó tó tèmi ti mọ̀ yín báyìí afẹ́ràn àtó twenty years mo ti mọ̀ yín tí mo ti ń tẹ̀lé yín fúnra mi fúnra mi tó tẹ̀ tó dúpẹ́ àsúnmọ́ra wa tá a wá dẹ̀gbọ́n àtàbúrò gidi a sì mọ̀ pé ìpalànà lára àwọn tó di òpó àti májẹ̀mú nineteen thirty mú. ní àwọn wòlíì ẹ ṣe o. tí kò sì bàjẹ́ lọ́wọ́ wọn táwa mọ̀ iwájú lẹ́wà. lọ́run ló lògbó. báwo lè ṣe rìnrìn àjò yín bóun lè ṣe bẹ̀rẹ̀ gangan gangan ṣẹ́gun olú ayọ̀mú mo ti gbé wá lórí àwọn ètò kan lórí ètò bàbá ètò lórí lórí ìkànnì mo ti gbé wá ṣùgbọ́n fáwọn tó ń rí fúgbà àkọ́kọ́ ẹja ṣì wù díẹ̀ ká tó mọ ibi tá à ń lọ. ok abimi ní ìlú Ìlọrin ní 2nd of May 1974 ní CAC Òkè-Ayọ̀ Sábòkè Ìlọrin ní CAC Òkè-Ayọ̀ Sábòkè Ìlọrin gẹ́gẹ́ bí ìtàn tèmi gbọ́ wọ́n eh, bí àkọ́bí wa ní 1966 ẹ̀gbọ́n mi wọ́n bí àtẹ̀lé second born wa ní 1969 dáàdì mi àti mọ́mí mi sì wà ní ìlú wa ní Kogi State ní ìlú Ogidi. i'm from Ogale Ijumu in Kogi State mọ́mí mi wá láti Ògìdì Ijumu so nígbà tí wọ́n ti bí àwọn méjì yẹn wọ́n bí second born wa ní 1969 wọ́n wá ní wọ́n á sọ fún dáàdì mi pé ah, ọlọ́run kọ ọmọ ọmọ yín mọ̀ wọn ẹ̀ lè bí ọmọ mi mọ́ o lẹ́yìn eléyìí pé má yọra ẹ lẹ́nu ò lè bí ọmọ mi mọ́ ah and my daddy wasn't a Christian wọn yìí ṣe onígbàgbọ́ pé ah báwo lẹ ṣe máa ní èèyàn ò lè bọ́mọ mi mọ́ sọ́lọ́run nìyí ni wàhálà dárí mi wá wọn mọ ká báàbù débẹ̀ rẹ̀ mo mọ̀ pé èrò tó wá sí wọn lọ́kàn lamentation three thirty seven who is he that said a thing and it come to pass when God has not commanded it ta ló sọ nígbà tí Ọlọ́run kò wí bí dáàdi mi ṣe mú màmá mi nìyẹn àtàwọn ẹ̀gbọ́n mi méjèèjì wọ́n bá wá sí ìlú Ìlọrin prior to that time ẹ mọ̀ àwọn bàbá tí wọ́n ti mọ̀ Jésù yẹn wọ́n ní wọ́n lọ sílé adáhùn ṣe pé ah, adáhùn ṣe pé ó lè bímọ bẹ̀tà lè báyìí wá nǹkan sí i wọ́n náà wá gbé àsìjẹ kan fún mọ́yìn mi pé kàn sí fún ọjọ́ méje pé kàn sí fún lẹ́yìn ọjọ́ méje nìkan tó mu àgbo yẹn o so second born wa tán ti bí tóun ṣì ń fa káàkiri mọ́yìn mi ní àwọn wá ń rẹ́ ilá lọ́jọ́ kan wọ́n wá gbé ilá kalẹ̀ wọ́n wá lọ lé lọ mú wọ́n wọnú ilé fẹ́ lọ mú nǹkan kán tó dé second born yẹn ti gbé ilá yẹn ó ti dà sínú àgbo yẹn ó ti dé wọ́n wá wá ilá yẹn títí tí wọ́n wá wá wá wá wá wá wá wá wá wá wọn rí wọ́n dẹ̀ ní láti ṣe àgbo yẹn fún seven days láì má sí i wọ́n tẹ̀ gbà tí wọ́n rí lá wọ́n gba kánú pé ah, bóyá ẹran ti jẹ láàbí ẹni ti ṣe lá after seven days wọ́n lọ sí àgbo yẹn wọ́n bá ilá náà so ìyẹn mí pé wọ́n lè manipulate èmi àti wá àfi tí ọlọ́run bá ló ti yá. Hmm. so after that ní dáàdì mi àti mọ́mi wá kúrò ní village wọn wá sí ìlú Ìlọrin dáàdì mi wá ní ah, ok wọ́n ti kúrò ní village àwọn oníṣìí wọ́n bá wọ́n làwọn kàn rìn lọ́jọ́ kan wọ́n bá join wọ́n bá rí i tó kọ́ chọ́ọ̀chì kan wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì yẹn lọ́wọ́ CAC òkè ayọ̀ sábòkè lọ́nu wọ́n làwọn bá dẹ̀ lọ bá wọn pé àṣé mo lè má bá yín ṣiṣẹ́ bì láì má gbowó ẹjọ́ ìwà láti mi dẹ̀ bẹ̀rẹ̀ sí bá wọn jọ́ ìwọ̀n bá wọn ru yẹ̀pọ̀ wọ́n bá wọn ru block láì gbowó bẹ̀rẹ̀ wọ́n lẹ́ǹtì tí wọ́n tọrọ ni pé olúwa fún mi ní ọmọkùnrin tí ó sìn ẹ́ obìnrin làwọn tó kọ́kọ́ bí tẹ́lẹ̀ obìnrin làwọn méjèèjì hmm. olúwa fún mi lọ́mọ dó àwọn èèyàn sọ pé wọ́n ní mi ò lè bímọ mọ́ wọ́n níyàwó mi ò lè bímọ fún mi mọ́ bẹ̀t fún mi ní ọmọkùnrin tí ó sìn ẹ̀ kán fi mọ̀ pé ó wà wọ́n láwọn dẹ̀bẹ̀ àwọn ń kó búlọ̀kù àwọn ń ru yẹ̀pẹ̀ àwọn ń ṣe gbogbo ẹ̀ that was nineteen they got to Ìlọrin nineteen seventy three. ọdún kejì ẹ̀. bẹ́ẹ̀ ni you know wọ́n bí àǹtí mi the uh, our uh, second born wa ní nineteen sixty nine wọ́n kúrò ní eh, níbẹ̀ yẹn ní nineteen they didn't they didn't give back to me until five years after wọ́n dé Ìlọrin níbi nineteen seventy three wọ́n join CAC yẹn wọ́n bẹ̀rẹ̀ kó yẹ̀ pé wọ́n dẹ̀ ní the only àdúrà táwọn gbà ni pé olúwa jọ fún mi lọ́mọkùnrin tí ó sìn yẹn fún mi lọ́mọkùnrin tí ó sì yàn gbà tó máa fi di nineteen seventy four nineteen seventy three yẹn ni mọ́mì mi lóyún seventy four wọ́n bí èmi wọ́n á bí ọkùnrin òun ni mo ṣe ń jẹ́ olúwa ṣẹ́gun fún mi. olúwa ṣẹ́gun so mo tún wá padà sórí ẹsẹ̀ bíbélì yẹn lamentation three thirty seven who is he that said a in and it come to pass bẹ́ẹ̀ ni fún wọn tó ń wò mí nínú ilé mi ò fẹ́ mọ̀ nǹkan tó ti kọ́ nípa ẹ̀ o tọ́lọ́run ò bá ti sọ that is why I always like this song of eh, ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ta ló sọ nígbà tí ọlọ́run kò wí lẹ́yìn mi wọ́n máa bí mẹ́rin mi hmm, ẹ wá jẹ́ ṣínà. no no lẹ́yìn mi wọ́n bí wọ́n bí wọ́n bí ẹ eh, wọ́n bí mẹ́ta kábíyèsí ọlọ lẹ́yìn tí máa sọ pé kò bàbá òní. wọ́n bí lẹ́yìn tí wọ́n bí èmi tán wọ́n bí obìnrin méjì wọ́n tún wá bí ọkùnrin kan hmm. káàdì olúwayọ̀mí àwa last born èmi àti ẹnìkan lọkùnrin so ta ló sọ nígbà tí ọlọ́run kò wí so abími ní ìlú lọrin CAC mo dàgbà sí ìlọrin mo lọ sí primary school ìlọrin semanaba primary school ìlọrin mo lọ sí GSS ìlọrin láti ìlọrin mo lọ sí ọbáfẹ́mi awólọ́wọ̀ university láti lọ study music láti bàtà kúrò ní sùn mi padà sí lọ́nà mo kàn tẹ́wọ́nú èkó straight ni so God has been faithful I have been playing music. kí ló bí ntẹ̀ ń fún yìí kí lorúkọ tí wọ́n pe ntẹ̀ ń fún yìí. saxophone lele. this is saxophone eh, trumpet mo kọ́ fi bẹ̀rẹ̀ and kì í ṣe pé trumpet ó wù mí fún ọ nígbà tí mo fẹ́ lọ kọ́ nígbà tí mo fi wà ní Ìlọrin ní 1989 mo wà ní choir mo ṣe wọ senior choir ni so wọ́n á ní àwọn tó bá fẹ́ kọ́ instrument wọ́n wá forúkọ kalẹ̀ èmi dẹ̀ ń ráìtì exam mi kan lọ́wọ́ mò ń kọ junior waec mi nígbà yẹn so kí n tó dé oríṣiríṣi àwọn èèyàn ti lọ fún keyboard wọ́n ti lọ fún drums wọ́n ti lọ fún guitar wọ́n wá gbé trumpet kalẹ̀ kò sẹ́ni tó fẹ́ fọ́n because wọ́n believe pé ó difficult àgbà tí wọ́n rí pé nǹkan tó kù ńlẹ̀ nìyẹn mo kàn gbé trumpet yẹn ni so that is why i will ó lẹ́nìkan dé pé forever in my life i will be grateful to god for that man pastor moses awojobi pastor emu awojobi moses Oluyemi awojobi wọ́n wá kọ lẹ́tà fún mi mo máa mú lọ sí chọ́ọ̀chì kan lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì mi nílọrin Emmanuel Baptist Church nílọrin mo lọ mú bá bàbá Dikinni Ayọ̀ Samuel bàbá yẹn ti dolóògbé lónìí pé ẹ jọ̀ọ́ bá mi kọ́ ọmọ yìí ní trumpet o a dẹ̀ ní trumpet nígbà yẹn wọ́n ṣe gbé trumpet yẹn fún mi mo bá gbé lọ bàbá yẹn wá ní òkè láti ọ̀dọ̀ Elder Awojobi òkè wọ́n wá fi mí lé ẹnìkan lọ́wọ́ ẹni wá ní lẹ́yìn ìgbà tí naira o tí mo lè bú naira school fees ten naira ni ẹ wá ní kí n tó thirty naira mo bá lọ sunkún bá bàbá yẹn again bàbá yẹn ni máa wọlé máa sunkún mọ́ ọmọ mi máa kọ́ ẹ ọmọ bíbí inú mi máa kọ́ ẹ kò pẹ́ sígbà yẹn ni ọmọ wọn wá dé Dr. Káyọ̀dé Samuel wọ́n wà ní àwọn náà head music department ní University of Ibadan tó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn under one month ibọ̀dá Káyọ̀dé bẹ̀rẹ̀ pẹ̀lú mi Dr. Káyọ̀dé bẹ̀rẹ̀ pẹ̀lú mi mo ti ń play trumpet dáadáa so kí nìyẹn really encourage wow so kí n tó mọ̀ nǹkan tó happen two months three months mo ti ń play mo ti ń lọ show fún rárá mi gan kíní kan ṣẹlẹ̀ nígbà kan tó yẹ pé nígbà tí CAC e òkè ayọ̀ yẹn náà o a fẹ́ lọ play níbi ìkànnì ọjọ́ kan torí pé mi ì gbọ́n musical instrument ń play mo wà lára àwọn tó kọrin wọ́n já mi kalẹ̀ pé àwọn tó máa àwọn tó sì lè kọrin bí ti tiẹ̀ wà mo sunkún sunkún sunkún ọmọdé pé gbà tí mo délé gan mi ò lè sùn gbà tó dájọ́ kejì tí mo jí mo jí láàárọ̀ kùtùkùtù mo ti wẹ̀ mo níyẹn wọ́n ti wà níbi tí wọ́n ti fẹ́ kọrin báyìí wọ́n ti wà níbi tí wọ́n ti fẹ́ kọrin èmi náà dìde mo gbé fáìlì wọ́n ti máa kọrin báyìí mo ń jó sí ìwé ọ̀kan tí wọ́n ṣe meanwhile imagination ni o later tí mo wá mọ musical instrument play mo wá lọ show church dúró dè mí for complete five hours kí n tó kán tó travel torí pé wọ́n ń dúró dè mí pé bóníṣẹ́gun àjọ ń lọ ni àjọ ń lọ ni o mo wá rántí ìgbà tí wọ́n já mi kalẹ̀ pé mi ò mọ nípa church yẹn CAC òkè ayọ̀ sáwòkè lọ́nà ṣe fifteen years anniversary lọ́dún yìí I will be always I will always thanking God for that church choir yẹn àwọn náà gbé mi o especially pastor emu awojobi so bí ìrìn àjò mi ṣe bẹ̀rẹ̀ nílùú Ìlọrin nìyẹn. láàrin ìṣẹ́jú díẹ̀ tó kù ní abala yìí ó fẹ́ ká wo ìgbà tí ìrìnàjò bẹ̀rẹ̀ lù lọ́rin ó wá di pé à ń ṣàwo àwọn olè ti bá tò pẹ̀lú irinṣẹ́ tí ayé mọ̀ yìí mọ̀ tá a mọ̀ yìí mọ̀ gangan wá ní saxophone yìí. ẹ ìgbà tí mo kúrò ní school I read, I read trumpet in school I did trumpet nígbà tí mo study music ìgbà tí mo dẹ̀ dé Èkó mo ti like sax mo ti like sax láti ilẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo Ìlọrin nígbà èèyàn méjì àbẹ́yàn kan ló ní saxophone ó dàbí gold ni kó tó rí gan kó tó rí fọwọ́ kan bẹ́ẹ̀ tọ́jọ́ mo play about to three four keys so nǹkan tí mo fẹ́ fún ni gbà so ìgbà tí mo dẹ́kọ̀ church mo ti kọ́kọ́ lọ play wọ́n wá trumpet mo ń play nbẹ̀ all of a sudden music director wa uh, minister in charge of music ah Ṣẹ́gun jára saxophone na no mo kàn no mo kàn sọ fún un pé ah jára saxophone wọ́n ní ah meanwhile ó yẹ kàn sọ pé ta ló fẹ́ fún because trumpet ló ń fún wọ́n dẹ̀ gbà sí mi lẹ́nu adìrẹ́ra saxophone wọ́n dẹ̀ gbé fún mi ah, ah mo dẹ̀ mo dẹ̀ gbé saxophone lọ lé ní alẹ́ Friday ìgbà tó máa fi di alẹ́ ìgbà tó bá fi di àárọ̀ Sunday mò ń play wípé mo ti ń play tipẹ́tipẹ́ so gbogbo church gan wò pé àkí ah, ló ń ṣẹlẹ̀ bí ní àjọyọ̀ ṣe bẹ̀rẹ̀ ni o that was 1998 December ara ní December 1998 ìgbà tó bá fi di January 1999 mo wọ studio lọ ṣe arúgbó ọjọ́ arúgbó ọjọ́ straight away my first album ẹ play ẹ play arúgbó ọjọ́ yẹn káyé lè rántí èmi kọ́ ni mo compose orin yẹn o ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ níta gangan gangan ni mo fi mọ̀ yín ní ah. late nineties lágbára ọlọ́run àgbẹ̀ mo ti ń tẹ̀lé yín bọ̀ <laughs> àwọn dúpẹ́ lọ́wọ́ ọba dáníwájú tó padà á fi ìjókòó wa tira wa tá a wá dọmọ ọlọ́run ló ní gbogbo ògo <laughs> olúwaṣẹ́gun olúwayọ̀mí orin ilẹ̀ pè ní arúgbó ọjọ́ tó fi orúkọ yín fi wá di ṣẹ́gun olúwayọ̀mí ọmọ arúgbó ọjọ́. pásítọ̀ mi ló change ẹ̀ sí ọmọ arúgbó ọjọ́ nígbà tó jẹ́ pé ibi tí n bá dé arúgbó ọjọ́ arúgbó ọjọ́ màá dẹ̀ sọ fún mi èmi ìṣe arúgbó ọjọ́ ọmọ arúgbó ọjọ́ ni mi ọlọ́run gangan ni arúgbó ọjọ́. kí lórúkọ pásítọ̀ yìí. pásítọ̀ ọláwọlé joseph ọládìyàn. bàbá senior pastor clan global. bàbá àdúrà. <laughs> bàbá aládùúrà. báwo ni inú mi bá ṣe dúró kí n rí bàbá mi gbé wá sẹ́gbẹ̀ẹ́ ẹ̀ báyìí. ok a máa arrange. ṣá a máa ṣe. a máa ṣe ọ̀rọ̀ pọ̀ tá a jọ fẹ́ sọ. aláàmà ṣe. torí àwọn aláṣọ mi ò tí ì bàbá kan bọ́ sílẹ̀ pé àsọlẹ̀ ìwà ìbẹ̀ ntẹ bá lè rí bàbá tí bàbá sọ̀rọ̀ ó ah, ti dojú ẹ̀ tán. ìkànnà àwọn wòlíì tí ọlọ́run sì ń lò káàkiri àgbáyé ni mo sọ nínú programme kan ní January twenty third no January twenty two this year pé ọlọ́run ló máa dojú ti àwọn wòlíì èké lọ́dún yìí àwọn tí wọn ò rí tán láwọn ń rí pé ẹni báyìí ni president ṣé kò ti máa dojú tì wọ́n ó yá àmà padà gbé bàbá wa kán wá tàn wọlé sí no we we we arrange we arrange that. kò kò ní sẹ́wọ́ lágbọ́rọ̀ lọ. gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ ètò yìí ẹ̀rí pọ̀rọ̀ ń bọ́ à ń fi àwọn kọ̀ọ̀kan léde a sì jọ ń sọ àwọn nǹkan tó ṣókùnkùn ètò Kájọ Sọ sì ń tẹ̀síwájú ẹ jẹ́ kí n tọ́jú wọn Ìlọrin náà bí wọn sí Kogi ni wọn ti wá Kogi náà láì kí ẹ jẹ́ n fún ẹ jẹ́ n fún ẹ yàn jẹ́ tí wọ́n bá jẹ yẹn tán ìwòye láti máa gún iyán yẹn tí a bá ti jẹ iyán yẹn tán sá a máa wá padà sórí ètò ẹ̀yin kọ́ àti ìlẹ̀ máa jẹ lọ jẹ iyán yẹn náà <laughs> ẹnì ṣe níbẹ̀. <laughs> ètò Kájọ Ṣọ́ọ̀ṣì tẹ̀síwájú pẹ̀lú ọláyíbíkọ́ babs àtàbàtúbù the great abẹ́rẹ́ orin officially bàbá méjì <laughs> ọmọ bàbá fọgá nílùú ìwé ìjẹsà. máa ń la ìwẹ̀sẹ̀ ń pe bàbá àbèjì ni ah. torí ẹ̀rí tó dájú ni ẹ̀rí tó dájú ni ẹ̀rí tó la àgbáyé já ni tó ní eh, agbára àjọ wà nínú àjọ àjọ ń gbàdúrà kiri ni àjọ <laughs> ń lórí òkè káàkiri ni àjọ <laughs> ń gbàdúrà kiri ni àdìdúgbò ọlọ́run fa ayọ̀ dáhùn wá ṣe méjì nàgbẹ́ bàbá àbèjì. Hmm. ẹ sọ hmm. torí pé kan náà ti sọ pé wo tó bá gbọ́ pa abẹ́rẹ́ lọ jábọ́ ọlọ́run wa sọ wípé èmi gẹ́gẹ́ ni mo ní pa. <laughs> èmi ní pa pa pa pa pa pa <laughs> ayérayé nínú ọ̀run ẹ ṣé o. <laughs> Ah! ọmọ arúgbó ọjọ́ ṣe láyà. nínú jésù. aláìhà nínú olúwa o. ṣé alábàlá tí a wà yìí. ok sir. ó ní abala ẹ̀ ń bá láyà ah, oríṣiríṣi ìbéèrè lẹ lè bá pàdé nù kínní o lè eh. bá àṣà dé o lè bá òwe dé o eh. lè ó ní nǹkan anything ló lè bá dé eh. ẹ kàn ń ìgbàgbọ́ náwó àlàáfíà yín kẹ́ mú bèrè àkọ́kọ́ àbí kí wọ́n gbé bá yín. Ah, ok o. àkọ́kọ́ tí wọ́n á gbé kínní ìfún o. fúnra wọn mo ti mú o. mi ò wò mi ò wò ó o. ẹ parí òwe yìí. Àtàbàtúbú ah, ah, ah, kò dá o kò dá o. kò rí ẹ ṣe nǹkan tó wá lé o. ok tó bá ní àìfọwọ́ fágbà tàbí àìfàgbà mi ò jẹ́ ayé ogún ṣé mo gbà. ẹ gbàjà rẹ. thank God o thank God o Jésù ṣe o. ẹmú kan sí ẹmú kan sí ẹmú kan sí ẹmú kan sí. Eh, eh, ẹ̀mí mọ́ sọ ilé fún mi again o. No? ẹ parí. ah òwe lẹ tún gbé wá ìgé. èmi kọ́ ohun tẹ́ ẹ mú ni. ok o. a kì í ti bi orúkọ ọmọ olówó lágbà. àjàlá dúró mi ò mọ <laughs> mi ò mi ò mọ ẹ má jẹ ká wéṣítà bá jà gẹ̀ẹ́sì ẹ jẹ́ ìràn yín lọ́wọ́ ọ̀rọ̀ tó dẹ̀ pọ̀ díẹ̀ bí tẹ́ ẹ náà mọ̀ ká pé a kì í ti bi orúkọ ká mú lówó ní kékeré tàbá gbà a kì í ti bi àpèjẹ́ ká mọ tálíkà lágbà. bájà ṣe wàhálà ẹ sọ. ọba adániwáyé nìkan ló lè júwe àkọ́kọ́ nínú ẹ̀yìn. ìgbọ́dọ̀ rẹ kí sọ nìyẹn ó dábẹ́ sẹ́ ọba dáni wáyé nìkan ló lè júwà púpọ̀ nínú ẹ̀. àkì í ti bi orúkọ ọmọ olówó lọ́la hmm. àkì í ti bi àpọ̀jẹ́mọ tálákà lágbà hmm. ọba dáni wáyé nìkan ló hmm. lè júwẹ àkùkọ nínú ẹ̀. tabako tabako bẹ́ẹ̀ ni àjẹpọ̀jọ́ òkúdà tabako gbẹ̀yìn kalẹ̀ àlè sọ pé eléyìí ni ọkùnrin eléyìí lóbi eléyìí lóyàwó ọlọ́ọ̀ ló mọ̀ ọlọ́ọ̀ nìkan ló mọ̀ ẹ̀mú kan sí kò tí ì tó ni. ẹja máa mú lọ ẹja máa. ó wí ká sì gbádùn yín pẹ̀lú kinní yìí dáadáa o. Ah. Àtàbàtúbú ẹ má ṣẹ̀rù bá mi o àwọn nǹkan tí mo mú. Ọlọ́run ní ṣẹ̀rù bá gbogbo wa. èyí ṣe gan ó dẹ́rù bá mi. Ṣẹ́gun Olúwayọ̀mí. Yes sir. àwẹ̀ ọjọ́ mélòó lẹ ti gbà rí tó ẹ pé wá dáàrin kẹ wò pé ẹ wo tàdúrà bá fẹ́ gbà nǹkan gbà ètò ọ̀bà ní gbà. ṣe mọ̀ pé ṣe mọ̀ pé ìwọ tó ń bá bí ní CAC hmm. o fẹ́ o fẹ́ wà mọ̀mọ́ ṣe ń gbàwẹ̀ kò sí nǹkan tó lè ṣe sí i bẹ́ẹ̀ nǹkan tó kàn ṣẹlẹ̀ ní ọjọ́ tí mo kọ́kọ́ gba bíríbírí láyé mi ó fẹ́ dà ìpele ayé fẹ́ parẹ́ ni ó dà ìpele ayé fẹ́ parẹ́ ni ayé fẹ́ run ah that's three days dẹ̀ ni o péré ẹ eh, mo wà ní mo sì wà ní secondary school gbà yẹn kíní kan kíní kan ṣẹlẹ̀ so mo máa mo lọ sórí òkè bàbá yẹn ní kí n lọ gba biribiri àfọwọ́fà mi náà ni o bàbá yẹn ní kí n lọ gba biribiri pé ah thank god pé o ti o ti rìn o ti rìn jìnnà jù hmm. so biribiri yẹn lórí lì tú mi lẹ̀ because mo mo ráyè àti gbàdúrà dáadáa lẹ́yìn ọjọ́ yẹn kò sí èyí tí mi ì lè gbà ẹ ti mú méje rí. kò sí èyí mi ti di lórí òkú mi ti mú de fourteen rí bẹ kò sí èyí mi lè bẹ ẹ ti de twenty one rí ẹ ti de yẹn rí ẹ ti mú forty rí. mo lè mo ṣe mo ń plan àti ṣe forty láìpẹ́. agbára Ọlọ́run Ọlọ́run sì fún yín ṣe. àmì lórúkọ Jésù ìrìn àjò tó yẹ kí èèyàn rìn gẹ́gẹ́ bí ọmọ ẹ̀mí. ṣé ẹ rí kíní kan tí ò yí àwọn èèyàn ni tó bá àwẹ̀ kì í ṣe fún pòǹgbà àwẹ̀ fún lọ fún ara ẹni wà á jẹ́ kí àwọn ọ̀run ráyè bá ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. nínú ẹ̀mí ìrìn àjò ẹ̀mí ni. kíní kan wà ní tẹ́mi bá ń gbàwẹ̀ hmm. èmi á máa mo ń gba biribiri ni mo ń gba six to six ni mo máa ń mu omi mo máa ń mu omi dáadáa dáadáa àwẹ̀ àìlóye ló máa ń fà ọ̀pọ̀lọpọ̀ bóyá ìwọ bá ń gba àwẹ̀ àdúrà sì máa gbà. ṣé mo pé àwẹ̀ kì í ṣe pé kó má jẹun ó lè sọ pé bàtà yìí mi ò fẹ́ wọ̀ mọ́ àwẹ̀ ni aṣọ yìí mi ò fẹ́ wọ̀ mọ́ àwẹ̀ ni bẹ̀tà wá láti tọ̀nà sí nǹkan mi ok láyé ara yín uh, ẹ mú bèrè o. ẹ tún dé o ẹ má jẹ́ mú mọ́. mi tún dé o mi tún dé o. mo fẹ́ ká gbádùn kí ni tẹ́ gbé dání ìsẹ̀. ẹ pa òwe méjì tó ní í ṣe pẹ̀lú bàbá òwe méjì tó ní í ṣe pẹ̀lú bàbá. àgbà kí wà lọ́jà kórè ọmọ tuntun owó. àgbà kò ní pẹ́ àní bàbá ń bẹ̀rẹ̀ àgbà bàbá. àgbà lè jẹ́ màmá o lè jẹ́ gbọ̀n o lè jẹ́ ọ̀gá lè ṣe. <laughs> bàbá òwe méjì tó ń ṣe pẹ̀lú bàbá. ẹ mọ torí àsìkò mo fẹ́ ká sì gbádùn kí ni ẹ jẹ́ ìràn yín lọ́wọ́ ẹ ẹ tó ń ṣe pẹ̀lú bàbá pé ọ̀rọ̀ tá a ní kí bàbá má gbọ́ bàbá ló máa parí ẹ̀. ọya ẹ mú kàn sí ẹ sọ kàn sí. Ah, ah, bàbá ni bàbá mi. ìyá ni ìyá mi <laughs> ìyá ni ìyá mi kò wá. kò wá. torí pé ó wù mí ká gbádùn kínní. ok dáadáa ó wù mí ká gbádùn <sighs> ẹ. ṣe ṣe tán. pẹ̀lú jésù mo fẹ́ mo fẹ́ káwọn èèyàn gbádùn yín ẹ wò lókè lọ́hùn ẹ bá ń fi kínní sí mo fẹ́ ká ká ká ká nífẹ̀ẹ́ mo fẹ́ ká kàn ká wò wò ká yẹ̀ yín wò ẹ̀yin fi wọ́n lẹ̀ lókè lọ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀ṣá máa wò. kí lọ́mọdé mọ̀. ẹ ẹ̀yin ẹgbára dìbélé. tá a ti fi lé wa lọ́wọ́ ni. mo fẹ́ fìlù sí fún yín. apọ́sí ṣẹ́gun olúwayọ̀mí. ṣẹ́gun olúwayọ̀mí. ṣe rí ìbéèrè ọkàn tó kù yìí mo fẹ́ ká fi gbádùn kí ni tẹ́ gbé dání. ok. ẹ kàn fúnlẹ̀ kan kò sílùú ń bẹ́ẹ̀ mọ́ mi tó mo sì fẹ́ yẹ̀ yín wò pé ṣé ẹ lè fún sórí tùǹgbà. ṣé ṣé ẹ̀yin ẹ̀yin ti wo àlòjó infusion rí lórí social media lórí fàájì fm. ó tọ́ ni ṣùgbọ́n àwọn kan ṣẹ̀ṣẹ̀ rí yín fún gbà mẹ́kẹ́ proof fún wọn pé ẹ lè ṣe kíní ẹ ní. lókè lọ́hùn tí bá ti ṣe fúé kí a bá tẹ tùǹgbà mi kan ẹ sí kan fi ṣe é pa ká tiẹ̀ ká tiẹ̀ yẹ̀wò ká yẹ̀wò kò ṣe ìwà ìwà mẹ́rin. ok ọlọ́run wà láàyè ọlọ́run wà láàyè. ọ̀yà náà kọ́ bá ń gbé. <laughs> Thank you. nǹkan kan fún àwọn ọmọ CAC àwọn ọmọ CAC kì í ṣe ah, mo faramọ́ ọlọ́run bàbá lọ́la ó yẹ kẹ́ ẹ ti mọ̀ tó ń trend lọ́wọ́ báyìí tó ń trend lọ́wọ́ báyìí fáwọn ọmọ CAC mo fẹ́ kẹ́ ṣe é fún. ó ní ìwọ nìyẹn náà o. ẹ rán mi létí ẹ rán mi létí ẹ rán mi létí ẹ rán mi létí ẹ sáré rán mi létí ẹ sáré rán mi létí ẹ sáré rán mi létí. ẹ ronú sí ẹ ronú sí. ọlọ́run bàbá lọ́la ó fẹ́ rántí. ọlọ́run náà ti tà tí ó kó oríṣiríṣi bẹ́ẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe ìyanu èmi táyé mi mi mi tọ́lọ́run ò jẹ́ kó wó. ẹ jẹ́ nǹkan ẹ jẹ́ nǹkan ó nìkan tí. ẹ̀kọ́ fún wa ti mọ̀. bẹ́ẹ̀ sókè ọmọ yìí. bẹ́ẹ̀ fẹ́ rí ọ ọlọ́run bàbá lọ́lá lọ́wọ́ agbára rẹ kò wá ṣiṣẹ́ ìyanu a fẹ́ rí ọ ọlọ́run àwọn apostoli o ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde ẹ̀yin àgbààgbà ọ̀run o ẹ dìde ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin àgbààgbà ọ̀run ẹ dìde ẹ̀mí mímọ́ ọlọ́run ó máa kú iṣẹ́ ẹ̀mí àwọn wòlíì ẹ ṣe ẹ̀mí mímọ́ ọlọ́run ó máa kú iṣẹ́ ẹ̀mí mímọ́ ọlọ́run ó máa kú iṣẹ́ òye òkú àgbàálẹ̀ wa. má gbé wálẹ̀ gbé wálẹ̀ gbé wálẹ̀. tàbá ní àwọn ṣe kínní ọ̀hún lọ ó ti fẹ́ máa tì mí wọ ibi tí wọ́n mọ̀. káàlì abazandra mo ṣe dèké abazandra. mo máa mọ gbàgbọ́ kórí ètò mo wà mo wà mo wà mo wà mo. rí ní tẹ́ ẹ fẹ́ lórí ètò bàbá ètò ń padà bọ̀. Hmm olúwaṣẹ́gun olúwayọ̀mí. yes sir. ẹ ti gbé mi kò ń bí ẹ ti fẹ́ gbé mi kò lórí síìtì kájọ sọ ẹ má ṣe mí báyìí. Mm. ṣé táwọn èèyàn bá fẹ́ mọ̀ èyí jù báyìí lọ tí n bá pè yín jọ̀wọ́ ìṣe máa wá. ó láwọn kọ́kọ́ tá a fẹ́ sọ tó jẹ́ pé àráyè débẹ̀ lónìí ẹ máa wá. anytime dọ́wà pé mi máa ẹ jẹ́ kán mọ ibi tí wọ́n máa bá yín sọ̀rọ̀ lórí social media. ok uh, on instagram at ṣẹ́gun underscore olúwayọ̀mí mm-hmm. on facebook ṣẹ́gun olúwayọ̀mí mm-hmm. on tiktok at ṣẹ́gun olúwayọ̀mí on mm-hmm. twitter at ṣẹ́gun olúwayọ̀mí youtube youtube new ṣẹ́gun olúwayọ̀mí tv ṣẹ́gun olúwayọ̀mí Yomi TV on YouTube bẹ́ẹ̀ ni sà. Ah, ipa ò ní pín yín. àmì ah, àmì èmi sì pọ̀ gbogbo ah! ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá mo tún dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ tún bá ń kó tò ní jẹ tẹ́ ẹ bá ń la tẹ́ ẹ gbà mí bí mo ṣe rí ayé yín ò wà ní bàjẹ́ ẹ wò ó àmì o tẹ́ sùn lórí oorun àyè máa jẹ́ o Ọláyínká ni lórúkọ lórí Facebook tèmi Ọláyínká Babs Àtàbàtúbú abẹ́rẹ́ orin náà lórí Facebook àkíní Facebook page mi lórí Instagram Àtàbàtúbú lórí TikTok Àtàbàtúbú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọ́mbà tẹ́ máa fi bá wà ń bẹ́ẹ̀ ẹ wo èmi sì yẹn wá ó ní kí n sọ fún ẹ wípé n tó pa ẹ lẹ́kún kó o tó bẹ̀rẹ̀ sí wo ètò yìí tó pa ẹ lẹ́kún nǹkan yẹn ti dayọ̀ ntọ́ wa mm-hmm. máa ń gbomijé lójú ẹ ní gbogbo ògbà ẹ wo májẹ̀mú ọmọ májẹ̀mú làwa méjèèjì a ti wá sọ báyìí wípé mm. lágbára ọlọ́run ó dijó ó dẹ̀rìn ó dayọ̀ gbogbo ẹni tó ti rò pé kò ní jẹ́ mọ́ nǹkan kan lágbára ọlọ́run ẹ jẹ́ nǹkan yẹn lójú àwọn tó pẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ orin tó fẹ́ sùn lálẹ́ kò ní di kú. àmín lórúkọ jésù. bẹ́ẹ̀ ni ò dìbò jì. àmín lórúkọ jésù. bẹ́ẹ̀ ni ó ṣe rí ọ. àmín lórúkọ jésù. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ó dàbọ̀.